àti cap méjèèjì náà ni ó wà ní èdè lárúbáwá so gbàmí kọjá pé wọ́n lò kàn fún sùpá gbàmí kí wọ́n lò kàn fún ọrùn kí wọ́n wú méjèèjì wọn àmì ìtọ́ka máa ń lò kojú òun ní cap so àmì èdè ìtumọ̀ kan náà ní tú torí ẹ tí ìmọ̀lẹ̀ yorùbá ti yọ tábà wà lọ́sọ̀ gbẹgbẹ tó wà láti pa wà nírọ̀lẹ́ wọ́n dàgbẹ́ ká wà láti mẹ́fà ẹ̀sùn alágbèkọ́ sáà méjìlá ó ti yé lé sí ti wẹ̀ wá níbi kójọ sú òjò rẹ̀ su. ìgbà mí àwọn scientist wọ́n máa ń discover rẹ̀ nígbà pé kí yóò ṣẹlẹ̀ ó lè wá ipò sílẹ̀ náà rí bẹ́ẹ̀ torí pé research lásán àwọn gbà tó bá wọn lọ́wọ́ lè dórí bí àwọn gbà mí lẹ́kùn research yẹn máa sábà ṣe déédéé torí wọ́n calculate àwọn báwọn àwọn yẹn ṣe bí wọ́n ṣe mú òun ni òun ni wọ́n fi judge so kini ẹ̀ ni, o lè rí bẹ́ẹ̀ kó sì lè rí bẹ́ẹ̀ nígbà tí dókítà bá wọnú aboyún gbà mí tó pé nǹkan tó ń rí ọmọkùnrin lọ́wọ́ àbẹ̀ ìgbà méjì ní kò ní jẹ́ ọmọkùnrin àwọn ọ̀pọ̀lọpọ̀ gbà tí wọ́n sọ yẹn lọ́sẹ̀ kiri yóò rí bẹ́ẹ̀ torí pé wọ́n fi àwọn kàkà research kan wọ́n sì wọ́n fi jẹ́ kàkà látara nǹkan yẹn ṣùgbọ́n látara àwọn kẹfẹ́rí tí wọ́n tí wọ́n jẹ́ orúkọ mùsùlùmí wọ́n ní kí ló jẹ́ ọjọ́ bẹ́ẹ̀ kò sí tọ́jú ọjọ́ bẹ́ẹ̀ tó jẹ́ sí ní àṣẹ́kùbọ̀ hanafiyatu ibrahim ẹ̀sìn anabiwa ibrahim aleyhisalatu wasalam ẹ̀sìn rẹ̀ sẹ́kù torí pé nílùú lùmákà ẹ̀sìn anabi ibrahim ló ṣe kí ni lọ́wọ́ abẹ́ ẹbí bẹ́ẹ̀ ni kàábà wà ibẹ̀ ni ismail wọ́n bí ismail sí anabi ismail so ẹ̀sìn anabi ibrahim yẹn wọ́n mọ̀ nínú mẹ́ka lójú méjèèjì nínú tó gbilẹ̀ níbẹ̀ ni torí nígbà tí wọ́n kọ́ kàábà síbẹ̀ pàápàá jùlọ nígbà tí ibrahim ó tiẹ̀ wà níbẹ̀ àwọn èèyàn tí ì máa pọ̀ yẹn àwọn èèyàn tó wọ́n tí ì máa pọ̀ yẹn so ẹ̀sìn ibrahim islam tó gbé wọbẹ̀ wọbẹ̀ nígbà náà ó sì gbajúmọ̀ káàkiri àwọn ìlú najid so ẹnìkan lọ́lọ́ mú ọ̀sà wá láti ìlú kan tó lọ ọwá di mákò wá ó lọ sílùú àwọn kẹfẹ́rí ọwá rí ọ̀sà ń bẹ ọba di mákò wá sí ìlú àwọn ìlú mákà nínú àwọn mùsùlùmí so bó ṣe ní pé wọ́n bẹ̀rẹ̀ sí ní jọ́sìn díẹ̀ díẹ̀ tí ọ̀sà náà padà wá pọ̀ àwọn tí wọ́n dìde kùtù wálé so ẹ̀yin wọn fura sí wọn àmọ́ ibi díà tí wọ́n ń ṣe nàìjíríà lọ tẹ́lẹ̀ pé káwọ́láàkì náà ti kí ni wọ́n ti gbé wa èyí tó gbé wa láti bàgídáàdì náà ń bẹ̀ kálukú yín gbà so bí ẹni ẹ̀ náà ṣe di eré fún wa láti lù tọ́ lọ́jọ́ lọ́wọ́ tó di sápò wa so ó ṣe di pé kò sáwọ̀ ló mọ́ kánú torí àwọn orúkọ yìí ti gbajúmọ̀ láàrin wọn kálukú ti ń jẹ́ ó ti dà sáà ó ti yé ntọ́pa eh, nìyẹn tó kẹfẹ́ yọ máa jẹ́ orúkọ tí àwọn mùsùlùmí ń jẹ́ ìsín ni wọ́n ti gbọ́jú wọ́n ti bá mùsùlùmí la ló kọ yẹn àwọn náà jẹ́ wọn mo rò pé. ìbéèrè tèmi ni pé tí a bá tóbi lọ tí a bá fẹ́ ṣe ọ̀rọ̀ àtàṣáwò a máa ń mi ọwọ́ wa tí a bá ń ṣe báyìí kí ni àǹfààní ọwọ́ tí a ń lè. Ah, àgbà náwó mímì. akọ́ ni pé méjìlél àwọn olùmọ̀ sọ lábẹ́ ọ̀rọ̀ yìí arínú àwọn olùmọ̀ pé a nídìí láti mi ọwọ́ wa a kàn sí báyìí a tó tẹ́ni a kàn ná báyìí àmọ́ ọ̀rọ̀ yẹn ò fi bẹ́ẹ̀ lẹ́sẹ̀ nílẹ̀ tó ká mi yẹn ló ṣe kí ni òun lọ́ọ́ dà. Bùdí àná fi sọ pé kámi ọwọ́ yẹn aṣáàdù alá aṣèǹtọ́ nìmínà hàdí ọwọ́ tá a mú mi ráì ọlọ́lágbára ó lè mẹ́sù ju owó náà fi rìn lọ tó ti yé nísì so torí ẹ á mi ọwọ́ yẹn ẹyọ kan tá a sì nà yí náà yí túmọ̀ sí pé ọlọ́wọ́n bá wa ẹyọ kan ṣoṣo ọlọ́wọ́n bá kí ni bá a sì náwó yìí àtúmọ̀ wa mi pàápàá jùlọ nígbà tí yẹn bá ṣàdúrà lọ́wọ́ tí yẹn bá lè kéde tí yẹn bá ṣàdúrà lọ́wọ́ ṣe pé nínú àtayá wa àdúrà mẹ́nu àtayá yẹn ká tó parí ẹ̀ allahumma salli ala muhammad wa ala ali muhammad kàmá sọlá ìta ala ibrahim ó ti àsìkò yá mi eléyìí tí ọ̀rọ̀ òsèmínú tí wọ́n sọ àwọn àbá mi gbà pé láti bàtà wá ti bẹ̀rẹ̀ láti kẹ́ni láti mí ó ti yé nísìnyí láti mí ṣùgbọ́n méjì tí a rí kó sọ́mọ́jú náà ni pé nígbà tí a bá ṣàtàyà lọ dẹ́ àwọn èèyàn máa ń mi ọwọ́ yìí lè kú mi káwọn ti lé wọ́n máa ń mi ní ìmọ̀kí ìmí ti bà ná ó ti yé àwọn kan ní. bí a ti ń jẹ́ lẹ́yìn lọ ó ìyẹn ọba mu ẹ̀dá àkùtò ìtàn lọ gbogbo nǹkan yìí pẹ̀lú ẹ̀kọ́ ni. ìwọ nígbà tí wò ti ẹ̀ mọ̀ pé o ti mọ̀ wọn wáyé tó fún wa tí wọ́n mọ̀ kí tó bá dà á rí wọ́n sí kíní kan béèrè lọ́dọ̀ wọn pé kí ló tẹ̀ fi ṣe lẹ́yìn. ìwọ tiẹ̀ o àtijọ́ tó ti tó o ti bẹ̀rẹ̀ kí ó yìí náà kọ́ ọ̀mọ́ bá ti ń sọwọ́ ẹlòmíì tiẹ̀ lẹ́yìn. ọkọ̀ láàrin àwọn obìnrin bí wọ́n ṣe tẹ̀ yìí sábà rí tá a máa ń ṣe àwọn náà yọ pọ̀ láàrin wọn àwọn àyìn ọkùnrin kò sí láàrin wọn kò sí ẹni tí wọ́n sọ wà. so ẹlòmínú kọ́dà sẹ́rí tó ṣe yìí wọ́n lọlẹ̀ wọ́n lókè wọn ò ní pẹ́ lẹ́yìn ní kíni mímì níta ní pẹ́ lẹ́yìn ní rọ́pọ́rọ́ wọ̀lkápù ó lọlẹ̀ ó lókè ó lọlẹ̀ òun ní òkè kì í ṣe pé mímì nù sọ pé tó bá ṣe báyìí tó ṣe báyìí ṣé ń mì nù ẹ́ bí ẹ̀ kí ẹ̀ olóko tó gbọ́ ẹ̀ ṣé ń mì nù kò mì náà but ẹni tí ń mì kó láti sọ tiẹ̀ lọ́tìyẹ kí ẹ̀ ń lè lọ́wọ́ àwọn lọ́sọ́ àtúbáyé o. ó ti yé ìyẹn máa tọ́ nǹkan báyìí ni tí wọ́n á ní kí wọ́n ṣèkì kan yẹn ṣèkì kan lẹ́yìn wọ́n kí wọ́n náà ṣèkì wọ́n báyìí so bó ṣe ara wọn ṣèkì ẹ̀ so wúwọ́ tó ṣe ni o oh, correct ó ti yé o correct wọ́n ní ká ṣèkì ẹ̀ so ṣèkì yẹn ibi tó bá ṣèkì mú un lóòótọ́ kò sẹ́nìkan torí bá ànábì ṣiṣẹ́ dàrẹ́tọ̀ ní bá ànábì ṣiṣẹ́ tó wá sàkójúwe rẹ̀ báwa ní wọn sọ ábà àmọ́ ìgbẹ́jọ́ àwọn àfáàní ó jẹ́ kó yé wa àti gbólóhùn tá ànábì tí sọ ábà yẹn nílò tó gbà àdìsí ni wa gbólóhùn tó yẹ kó ànábì ṣiṣẹ́ gbólóhùn yẹn ni tó túmọ̀ sí náà nìyẹn ṣéke sóde yé báyìí torí ẹ̀yà máa ṣe o dẹ́ a tún di ọwọ́ wa báyìí kí ló gbé wa kàn wá ẹlòmíbáyìí ló yẹ ṣe tó fi eruku báyìí náà náà ẹ̀ no ó di mẹ́rẹ̀ tàbí pọ̀ báyìí ó wàá gbé àtàpàpọ̀ yìí lórí òsì àbí kò di méjèèjì pọ̀ báyìí kó wá fi àtàpàpọ̀ àti ìka àárín kò fi fọ́ọ̀mù sáàkù kó wá na ìka àpapẹ̀ láyìí ọmọ wa ṣe kẹ̀ gbogbo ẹ̀ làwọn sọ̀rọ̀ àbá sọ lẹ́bi iṣẹ́ ànábì wọ́n lè sàlàyé bó lè ṣe fún wa. wọ́n á gbọ́ ọ̀rọ̀ lórí ìtàn ẹlòmí sì ní alárànbarà lòún tiẹ̀ tó bá fẹ́ ṣe àtàyà tiẹ̀ tó bá fẹ́ náwó tiẹ̀ yóò ti kọ́kọ́ ju ìṣọ̀kọ sọ́wọ́ ní sẹ́yìn ìtàn rẹ̀ tó bá fẹ́ parí àtàyà tó yẹ kó ṣe báyìí tó bá ti parí ìtàn yóò tó kọ́ lẹ̀lẹ̀ tó bá ti parí ìtàn yóò tó tó báyìí gbogbo ọdún ẹwà káàkiri ṣùkọ́nàkọ́ sọ wá dẹ́ ọwọ́ kejì yìí á sórí ìtàn báyìí èyí bí ojúkọ yóò gbélé báyìí lọ báyìí bẹ́ẹ̀ tàbá ló kú náà gbèsè lòdì fún báyìí ayé àbáyìí kì í máa dín pọ̀ báyìí orúkọ ẹ̀ orúkọ ni ẹ̀ pé àṣàfùlà orúkọ ni kẹ́lẹ́ ológun ọ orúkọ yóò gbèsè ní orúkọ báyìí ó ti yẹ yóò dẹ̀ yàrá yóò gbà mú wọ́n tó gbèsè lòdì báyìí kò sí dáa tó àmọ́ òkè bò ní ẹ̀rù gbèsè lòdì báyìí òun ló dáa jùlọ ìgbà mi àwọn táwọn òògùn dáadáa yìí ọwọ́ àbí tá a bá tún àwọn ìjòkó kan jòkó àmọ́ ọ̀tọ́ rẹ̀ bá gbọ́n dára yóò sì kí ni yóò lè bẹ̀. ṣùgbọ́n gbọ́ nǹkan yìí ni àwọn sọ̀hábà sọ nínú sí ìṣe ọlọ́ wọ́n sì rí i pé wọ́n gbà wá fún wa láti ló kí ẹ̀sìn wọn bá pa wọn fún wa àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí bí àwọn abáṣeṣe nìkan náà làwọn náà ń ṣe wọn ò wá kébù làrá ibi ṣe ṣe má ní ọ̀dọ̀ wọn gbèwé tó wọ kébù làrá ibi ṣe ṣàlùwàlárí láti yí òṣèré bí mo tiẹ̀ fẹ́ kàwé kébù làrá ibi